107.9 FM. èèyàn bá sábọ̀tì kò ní máa kíyè sẹ́ǹkùlé bí èèyàn bá jó oníjìbìtì wọn ò ní sọ pé ara ilé ẹ̀ tún dé kó ní òun ni wọ́n ń bá wí ẹ sì mọ̀ yìí pé àrò ń parọ́ kò tó dọ̀dọ̀fin ọ̀dọ̀fin ní abẹ́rẹ́ òun bọ́ sí omi àrò ní èmi náà gbọ́ táló ẹ káàbọ̀ sórí àkọ́tún ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà babaláwo ṣe é rojo. ǹjẹ́ ó dùn mí mọ́kàn sọ ó níbi náà bá kú ó dọwọ́ ẹni tí ń fẹ́ náà bó rorò mọ́ ó dọwọ́ elédùnmarè àdíá fún àrìnà ká níjọ́ tó ń ṣàwo lọ sílùú magbo wọ́n ní ayan ni yóò yàn wọ́n ní èrà ni yóò rà á ìfá ní kíní jẹ́ ayan ọ̀rúnmìlà ní èwo lẹ tún ń pè ní èrà ó ní ẹni ayan bá yan ní kú sọnù sínú igbó ẹni èrà ní kú sọnù sọ́dàn. So ìfá wa ní bó bá ṣe tèmi àti gbogbo àwa tá a jọ ń gbọ́ra wa láàárọ̀ yìí ó ní ayan kan ò yan wa èèrà kan ò ní rà wá gbogbo ibi tá a bá lọ àlọ́bọ̀ torí àyínlọ àyínbọ̀ báyìí òun lọ́wọ́ ń yẹnu èmi ni olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọn ọgbà èdè bíṣọ̀bù àgbà fún ìrántá wà yìí eléyìí tí blaise ayé tó ń kọ lálá tó ń tọ̀ yiriyiri láàárọ̀ yìí. blaise ni àbí kóòtù. béèrè lọ́wọ́ fọlárin àwọn yẹn já. mo náà nǹkan tí mo mọ ni pé kì í ṣe súùtù. èwo ni. ètò owó yóò ṣe súùtù. súùtù lélẹ́yìí náà. ó jọ kóòtù kan tí brọ́dà mi lọ gbà lọ́dọ̀ àbúrò mọ́ mi gbà yẹn tá a máa fi ń jẹ gbá. eléyìí ò ṣe pọ̀ kìlábíà. ayan mẹ́rin ló panú ẹ̀ <laughs> ayan ló panú súùtù yìí láàárọ̀ yìí inú kóòtù yìí. mo jogún ẹ ni irọ́ lọ́dún nineteen fourteen irọ́ eléyìí oúnjẹ jogún àwọn alájí ló rẹ́lẹ̀ yìí lọ́yẹ́ pé tó jogún ni ọdún mọ́ni máa bíìtì etí ẹ̀ mo mọ bí wọ́n ti rán eléyìí. ọ̀wọ́ eléjì kan kọ́ báyìí tó máa ń kó fóònù sí i ẹ̀ ló sọ. fóònù wà lóléyìí náà. irọ́ kò sáré. o rò pé màtíráàsì ẹ̀ ti máa fèdì ni. ó ń bú mi. ọjọ́ ló jẹ́ kó wọ̀ ọ́ ìyàwó mi á ti máa para lé báyìí. ìyàwó ẹ <laughs> kó mẹ́gbàá wá. ò jẹ́ kákàrò yìí. abawita wi ọ̀nà bùsí pa wọ́n pọ̀. <laughs> àbí ọ̀nà òǹgàgọ̀ bèkẹ́sì mi wéé wà. àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní torí aláàárọ̀ ní bọ́yì ọ̀nà mi pọ̀ <laughs> àṣírí ìlera sì wà lọ́sàn-án ìwé ìròyìn nation ìwé ìròyìn Vanguard ìmàlẹ́ falafíà bàbá àbàdàn ìwé ìròyìn Nigerian Tribune ojú òpó pen pushing àwọn ìwé ìròyìn tó wà lápá ọ̀dọ̀ tèmi nìyẹn èmi náà ní ìwé ìròyìn punch ìwé ìròyìn premium times ìwé ìròyìn daily post àti ìwé ìròyìn platform times. èdè tí a fi tako dídúnàádúrà àti sísan owó ìgbàsílẹ̀ pẹ̀lú àwọn jàǹdùkú ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀ kí ni ìdí náà ẹ já pàdé nínú ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ṣé ohun tó bá gba àgbà ní àkókò kò yẹ kó máa pa á lébì àgbáríjọpọ̀ àwọn oníṣègùn òyìnbó tí kò tí ì di aláfọ̀rọ̀lọ̀ lẹ́ka ètò ìlera nípínlẹ̀ taraba wọn kọ̀wé ṣọwọ́ sí gómìnà darius ishaku wọ́n ń pè fún ìgbáyégbádùn eléyìí tó jíire tó lọ́ọ̀rìn nínú ìwé ìròyìn punch. inú ìkọkànsókè ni wọ́n wà ní ìpínlẹ̀ rivers látàrí ìbẹ́sílẹ̀ àrùn onígbá méjì ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn punch eléyìí tó jáde láàárọ̀ yìí ṣé ó dìgbà tá a bá wẹ̀ ká tó jàre ọyẹ́ kí àjàkálẹ̀ àrùn onígbá méjì kó bá máa bẹ́ sílẹ̀ nípínlẹ̀ Ògùn wọ́n ní kí ètò gbogbo kó sì dáwọ́ dúró ìyẹn kátàkárà kó dáwọ́ dúró náà lọ́jà ìbẹ̀rẹ̀ kòdó nínú ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn nation yìí náà ní àsìwà níbẹ̀ láti rí àkọlé kan ìdí tí a fi pẹ̀lú kọ̀wé ìfisùn lórí ọ̀rọ̀ búni jẹ́gẹ́dẹ́ ló sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn punch eléyìí tó jáde láàárọ̀ iṣẹ́ ọ̀sán lóbìnrin ń pọ̀ bílẹ̀ bá ṣúkálukú àpètì ẹ̀ mọ́ra ni àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú apc fẹ́ ṣe ìpàdé nílùú àbújá o láti wo bí wọn yóò ṣe rí bire fìdí àmú sọlẹ̀ sí lórí ọ̀rọ̀ búni ṣé ibire báyìí là ń fìdí àmú sọlẹ̀ sí si, ibire báyìí là ń tẹ́ni ọmọ tuntun sí nínú ìwé ìròyìn punch. lórí ọ̀rọ̀ jìbìtì oní mílíọ̀nù kan àbọ̀ owó dọ́là èyí tó ní í ṣe pẹ̀lú hush abba kyari ó ti lọ gbé abala àtẹ̀jáde kan tó fi sí ojú òpó facebook ó ti gbé kó mbẹ́ẹ̀ ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí bá a ṣe ń tẹ̀síwájú àkọlé kan rèé tó sọ wípé èèè Oyètọ́lá kan mi nù látàrí bí ẹ̀kún omi ọ̀wàrà òjò bó ṣe gbé àwọn bíi mẹ́ta kan lọ tó sì ń bá ọ̀pọ̀lọpọ̀ ilé àtàwọn ilé ìtajà tó ń bà wọ́n jẹ́ nínú ìwé ìròyìn punch. ìròyìn yẹn ìwé ìròyìn nation náà mú wá sójú gbọ́ wa láàárọ̀ yìí níbi tí a ti rí kà pẹ̀lú àkọlé tó sọ yìí pé ọ̀gbàrá òjò owó ọgbà ilé ìjọba ó sì pa èèyàn mẹ́ta ní ìpínlẹ̀ ọ̀ṣun nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí bẹ́mi náà ṣe ń wò ó lábala kókó ẹ̀ àkọlé kan tún rèé tó sọ wípé wá wò ó òun ló máa ń kọ́kọ́ rì látàrí fífi òfin de ojú òpó twitter wọ́n ní orílẹ̀-èdè nàìjíríà ti pàdánù owó tó ń lọ bíi àádọ́jọ bílíọ̀nù ó tún lé díẹ̀ nínú ìwé ìròyìn punch. ẹ̀bùn ni wọ́n fi da pdp rú <laughs> secondus òun ló fẹ̀sùn kàn bẹ́ẹ̀ ìwé ìròyìn nigerian tribune. nínú ìwé ìròyìn punch eléyìí tó jáde láàárọ̀ iṣẹ́ àkìrójú ẹkùn káfọ́ bọ́ lọ́ọ́ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o nínú ìwé ìròyìn punch níbi tí mo ti rí àkọlé kan níbi tí àgbáríjọpọ̀ àwọn olùgbé ẹkùn gúúsù Kaduna tí wọ́n ti ń sọ wípé ẹ̀ẹ́ ọ̀pọ̀ àwọn èèyàn wa ni wọ́n gbẹ̀mí lẹ́nu ẹ̀ tí wọ́n sì táwọn agbésùmọ̀mí sì ń kọjá láwọn afárá tí àwọn ológun ilẹ̀ wa tí wọ́n dúró gbágbágbá sí báwo ló ṣe ṣẹlẹ̀ báwo ló ṣe rí nínú ìwé ìròyìn punch ló ti ń bọ̀. ilé ẹjọ́ ó ti dá amòfin àgbà lórílẹ̀ yìí lọ́wọ́ kọ́ ní nkọ́wọ́nkọ́wọ́ pẹ̀lú òṣìṣẹ́ lẹ́tọ̀ ààbò DSS ìpè kí wọ́n máa halẹ̀ mọ́ Ìgbòho kí wọ́n sì máa tẹ ẹ̀tọ́ ẹ̀ lójúmọ́lẹ̀ ìwé ìròyìn Nigerian Tribune. ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ lè lọ́ọ́ máa darapọ̀ lójú òpó Facebook fresh one oh seven point nine fm lábẹ́òkúta lẹ́ máa ṣáàṣì fún ẹ láìkí ẹ̀ kẹ́ ẹ máa wá kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́ ẹ máa wá fi àwọn kọ́mẹ̀ntì yẹn kẹ́ ẹ máa fi ṣọwọ́ síbẹ̀ ibẹ̀ gangan lágbàjúmọ́ à ń padà bọ̀. Bálẹ̀mí nọ́ọ̀sì sọ fún mi ní ilé ìwòsàn lónìí wípé ó ṣe pàtàkì fún mi láti sinmi díẹ̀ lẹ́yìn tí mo bá bí oyún inú mi yìí kí ara mi ba lè mókun dáadáa. bẹ́ẹ̀ o bàbá junior ọ̀rẹ́ mi náà sọ fún mi ó ní kò dáa kí obìnrin bímọ léraléra ó sọ wípé àwọn ń fi ètò sí ọmọ bíbí. fífi ètò sí ọmọ bíbí bí àǹtí nọ́ọ̀sì ṣe pé gan-an nìyẹn ó hmm. sọ wípé oríṣiríṣi ìlànà ìfètòsọ́mọ bíbí ló wà èyíkéyìí tí ó bá ti wù mí ni mo lè ṣe lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ tí ó péye ní àfikún hmm. a tún lè ní oyún nígbàkúgbà tí ó bá ti wù wá. ìfètò sọmọ bíbí jẹ́ ọ̀nà pàtàkì kan láti fi àyè sílẹ̀ láàrin ọmọ kan sí èkejì nípa dídẹ́kun oyún àìròtẹ́lẹ̀ fún àlàyé àti ìtọ́sọ́nà tí ó péye ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero zero zero zero two two two five two tàbí kí o lọ sí ilé ìwòsàn tí ó wà ní agbègbè tí ó ní àmì àwọ̀ olómi ewé láti yan ètò tí ó bá ọ lára mu àmú ìkéde yìí wá láti ọ̀dọ̀ àjọ tí ó ń ṣe àkóso ètò àlàáfíà pẹ̀lú ìbáṣepọ̀ Marie Stopes Nigeria àti ìrànlọ́wọ́ ọwọ́ ìjọba Denmark káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti iléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm rèé lábẹ́òkúta ìròyìn tí a ó fi ṣíde ètò tòní òun ni a bá pàdé nínú ìwé ìròyìn nation ó sì ní í ṣe pẹ̀lú ìròyìn ìlera nítorí pé ìlera òun ni oògùn ọrọ̀ inú ìkọkànsókè ni àwọn olùgbé ìlú gbélé ní ìjọba ìbílẹ̀ dẹ̀gẹ́mà ní ìpínlẹ̀ Port Harcourt ní ìpínlẹ̀ Rivers wà báyìí látàrí bí àjàkálẹ̀ àrùn onígbá méjì èyí tó bẹ́ sílẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí a ṣe ka ìròyìn náà títí di àkókò yìí ọpẹ́ ni fún Ọlọ́run aláwùrábí pé ẹ̀mí ẹnikẹ́ni ò tí ì jábọ́ látàrí àrùn náà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lágbègbè yìí ló jẹ́ pé wọ́n ti ní àpẹẹrẹ àrùn onígbá méjì èyí tí ó sì ti kàn ń pa fún ìjọba ìpínlẹ̀ náà láti gbé ìgbésẹ̀ tó yá kankan láti rí i pé wọ́n dẹ́rọ̀ ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn náà alága ìjọba ìbílẹ̀ dègémà Michael John Williams tó léwájú ikọ̀ àwọn oní ètò ìlera lọ sí agbègbè náà láti lọ bójú wò ó kí ni ohun tó ṣokùnfà àjàkálẹ̀ ẹ̀rùn onígbá méjì èyí tó bẹ́ sílẹ̀ níbẹ̀ níbẹ̀ ló ti wò ó wípé gbogbo ohun tó bá wà ní ìkápá ìjọba láti rí i pé wọ́n fi ààrùn náà sínú àgò wọn ò jẹ́ kó tàn káàkiri ni ìjọba yóò ṣe ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ eléyìí náà fẹ́ ṣe pẹ̀kínrẹ̀kí pẹ̀lú ròyìn tó kà tó wá ń jẹ́ kó di mọ̀ yìí pé kí ìpínlẹ̀ Ògùn kábàámọ̀ wà nínú ìkáyà sókè àbínú ìlà ìlò àkọlé kan rèé ó tó sọ wípé lójú ọ̀nà àti dènà àjàkálẹ̀ àrùn onígbà méjì ìjọba ìpínlẹ̀ Ògùn ti ọjà ìbẹ̀rẹ̀ kò dópa o wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ògùn lọ́jọ́rú àná òun ló máa ti kéde wípé kí gbogbo pínpín kó sì pín náà ní ọjà olójoojúmọ́ tí wọ́n ń ná ní ìbẹ̀rẹ̀kòdó nílùú Abẹ́òkúta olúlu ìpínlẹ̀ Ògùn látàrí pé wọ́n ń ṣe káràkátà lábẹ́ agbègbè tí ò péye tó ìjọba ìpínlẹ̀ Ògùn jẹ́ kó di mímọ̀ wípé òun ti ọjà náà pa ò láti lè dóòlà ìpínlẹ̀ yìí àti agbègbè náà kúrò lọ́wọ́ àwọn àrùn àkóràn ní pàtàkì jùlọ àrùn onígbá méjì nígbà tí wọ́n ti ọjà náà pa olùdámọ̀ràn pàtàkì fún gómìnà lórí ọ̀rọ̀ àyíká tó tún jẹ́ ọ̀gá àgbà àjọ tó rí sí ọ̀rọ̀ kólẹ̀ kódọ̀ tí dídá ohun ẹlẹ́gbinú nípínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Ọlá Ọ̀rẹ́sọ̀yà ó jẹ́ kó ti mọ̀ pé ìjọba ìpínlẹ̀ Ògùn mú ìpinnu tó mọ́yán lórí náà látàrí dídá ohun ẹlẹ́gbinú lọ́nà tí ó bófin mu eléyìí tó ti di mọ́líkì mọ́ wọn lára lágbègbè náà àti àwọn ohun ẹlẹ́gbin gẹ́gẹ́ bí ilẹ̀ tó lute sáàárín ọjà náà Ọ̀rẹ́sọ̀yà ó wá jẹ́ kó ti mọ̀ mọ̀ pé bẹ́lẹ̀ yìí bá lè máa lọ bá a bá tètè gbé ìgbésẹ̀ ẹ̀yin náà ẹ jẹ́ ká wò ó ibi tí wọ́n ti ń ṣe káràkátà tí wọ́n ti ń ta ohun jíjẹ kí wọ́n máa wá ṣe gbogbo ẹ̀ lábẹ́ agbègbè eléyìí tó ń ṣàyàn kò yẹ kó rí bẹ́ẹ̀ ó wáá jẹ́ kó dùn mọ́ ẹ pé ìṣàkóso tó wà lóde báyìí tí ọmọọba Dàpọ̀ Abíọ́dún léwájú fún kò ní káwọ́ bọ́tán máa wò káwọn olókoòwò kí wọ́n máa ṣiṣẹ́ ajé lábẹ́ agbègbè eléyìí tó ń ṣàyàn tàbí tó kí dàrí papà ó wáá ké sí gbogbo àwọn lọ́jà náà àtàwọn atẹ́gùn wípé kí wọ́n sọ ìmọ́tótó eléyìí tó borí àrùn kí wọ́n sọ di àkọ́mọ̀nà àti àfojúsùn wọn pẹ̀lú àlàyé pé ọjà náà yóò wà ní títìpa o títí dìgbà tí wọ́n bá fi ṣe tó ṣe gẹrẹmẹjẹ tó funfun kẹnẹwẹ dáadáa olùdámọ̀ràn pàtàkì fún gómìnà lórí ọ̀rọ̀ àyíká náà ó wá kìlọ̀ fún gbogbo àwọn ọlọ́jà wípé ẹ fẹ́ nú kò ẹ foríkorí kẹ́ ẹ fi kùn lókun iye àkókò tẹ́ ẹ fẹ́ máa ṣe ètò gbálégbàtà tẹ́ ẹ fẹ́ máa tún àyíká ọjà yín ṣe bóyá lójúmọ́ ni o bóyá lọ́sẹ̀ọ̀sẹ̀ bóyá ní gbogbo ìgbà lójú ọ̀nà àti jẹ́ kí àkọmọ̀nà yín eléyìí ti ṣe ìmọ́tótó tó borí àrùn mọ́lẹ̀ kó lè wá sí ìmúṣẹ nígbà tó náà wá ń fèsì ìyálọ́jà ọjà ìbẹ̀rẹ̀ kòdó wa ọ̀làdìpúpọ̀ wọ́n ní lóní wéréwéré o lóní kí a mọ́sá ọjà náà yóò di títúnṣe láìpẹ́ láìjìnà kí kátàkárà kó lè bẹ̀rẹ̀ lẹ́lẹ́yẹ òsọ́kà ṣé igi tó bá ń sowó fún ni iṣẹ́ làátúndì ẹ̀ ṣe nínú ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn pen pushing ni a ti rí ìròyìn míì èyí tó ní í ṣe pẹ̀lú àjàkálẹ̀ àrùn onígbáméjì tó bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ sakoto gẹ́gẹ́ bí a ṣe kà á èèyàn tí kò dín ní mẹ́tàlélógún ni wọ́n ti jáláìsí látara àrùn onígbà méjì èyí tó bẹ́ sílẹ̀ ní ìjọba ìbílẹ̀ mẹ́tàlá nínú ìjọba ìbílẹ̀ mẹ́tàlélógún èyí tó wà ní ìpínlẹ̀ sakoto gẹ́gẹ́ bí ìwé ìròyìn pẹ́ńpù ṣinṣin jábọ̀ rẹ̀ alábòjútó fún ètò ìlera ní ìpínlẹ̀ sakoto ali inami ló fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nígbà tó ń bun àwọn akọ̀ròyìn gbọ́ ipa tí ìjọba ń sà lórí àtidẹ́rọ ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn onígbá méjì náà ó ní àrùn yìí ló ti tàn yẹbẹyẹbẹ lọ sí ìpínlẹ̀ mẹ́tàlá nínú ìpínlẹ̀ mẹ́tàlé ní ogún tó wà ní ìpínlẹ̀ Sokoto ó sọ̀rọ̀ síwájú sí i alábòjútó náà ní ohun tó sì ṣokùnfà àrùn onígbá méjì yìí kò ṣeé kò yẹ lẹ́yìn àìsí ìmọ́tótó tó péye ò ní bí àwọn èèyàn ṣe ń ṣe ìgbọ̀nsẹ̀ lójútáyé tí wọn sì tún àyíká ṣe òun ni òjò tó wá ràn lákòókò yìí ló wá kó gbogbo àwọn ìgbọ̀nsẹ̀ wọ̀nyí ló kó lọ sí àwọn omi tí àwọn èèyàn mu èyí ló fà á tí àjàkálẹ̀ àrùn náà tó fi bẹ́ sílẹ̀ ó ní gbogbo ìgbìyànjú ìjọba láti pé àjàkálẹ̀ àrùn yìí ò rí gbòǹgbò múlẹ̀ ní ìpínlẹ̀ Sokoto ló jẹ́ pé àwọn akọ̀rọ̀wọ̀sí ẹ̀dá abáwí má tí wọ́n kọ̀ láti yẹ ṣe ìgbọ̀nsẹ̀ lójútáyé ni wọ́n tún ki ọ̀pá bojú egbò tó ti ń san ìwé ìròyìn pepsi mú wa rántí pé tá a bá rántí tá a bá gbàgbé nínú oṣù kẹta ọdún yìí ní ìjọba ìpínlẹ̀ sakoto fi ìbínú ti ilé ẹ̀kọ́ government girls college tó wà ní mabira látàrí ti àjàkálẹ̀ àrùn èyí tó bẹ́ sílẹ̀ nígbà náà ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn pen pushing. ẹ wo bí ohun gbogbo ṣe wà sí lórílẹ̀‐èdè nàìjíríà kẹ́ ẹ sì ṣe gààyà lórí ìyanṣẹ́lódì ilégbèmọ̀ asòfin àpapọ̀ ló rawọ́ ẹ̀bẹ̀ sáwọn oníṣègùn òyìnbó bẹ̀ wọ́n ní ilégbèmọ̀ asòfin àpapọ̀ ilẹ̀ wa lọ́jọ́rú àná ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí àgbáríjọpọ̀ àwọn oníṣègùn òyìnbó tí kò ti di aláfọ̀rọ̀lọ̀ lẹ́ka ètò ìlera wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n wòye bí ohun gbogbo ṣe ń lọ báyìí kí wọ́n sì ṣe gàyà lórí ìyanṣẹ́lódì alágbára tí wọ́n ti gùn lé láti ọjọ́ kejì oṣù kẹjọ ọdún yìí alága ìgbìmọ̀ tẹ̀kótó nílẹ̀gbìmọ̀ aṣojú lórí ọ̀rọ̀ ìtọ́jú ìlera tó péye dókítà Tanko Sununu òun ló pe ìpè náà lásìkò ìfilọ́lẹ̀ ìkéde ìlanilọ́yẹ̀ kan tí àjọ nafdac tí wọ́n gbé kalẹ̀ nílùú àbújá iléeṣẹ́ orísun ìròyìn ilẹ̀ nàìjíríà ó jábọ̀ wípé àgbáríjọpọ̀ àwọn oníṣègùn òyìnbó tí kò tí ì di aláfọ̀rọ̀lọ̀ lẹ́ka ètò ìlera òun ni wọ́n gùn lé ìyanṣẹ́lódì alágbára eléyìí tó rinlẹ̀ dòdò jákèjádò orílẹ̀-èdè yìí lọ́jọ́ kejì oṣù kẹjọ látàrí ìwáyégbádùn àtàwọn mùdùnmùdùn míì tí ò sí ńlẹ̀ sùnúnù wa sọ pé mò ń lo àkókò yìí o láti fi ké tọ̀ntàn láti fi rawọ́ ẹ̀bẹ̀ sí ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó tí kò tí di aláfọ̀rọ̀lọ̀ láti jọ̀wọ́ o kí wọ́n dákun dábọ̀ wo bí nǹkan ṣ ṣe rí lásìkò yìí kí wọ́n sì wo ibi tí ọ̀rọ̀ dé dúró lórílẹ̀‐èdè yìí fi fagilé ìyanṣẹ́lódì náà ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ló wà. nínú ìwé ìròyìn punch náà láti bá ìròyìn tó ní ṣe pẹ̀lú ti àwọn oníṣègùn òyìnbó tí kò tíì di aláfọ̀rọ̀lọ̀ tí wọ́n gùn lé ìyanṣẹ́lódì gẹ́gẹ́ bí àṣekà ìròyìn náà ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó tí wọ́n tíì di aláfọ̀rọ̀lọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Taraba ni wọ́n ti kọ̀wé ṣọwọ́ sí gómìnà Darius Ishaku ti ìpínlẹ̀ Taraba wípé kó gbé ìgbésẹ̀ láti rí pé ìgbáyé gbádùn àwọn oníṣègùn òyìnbó ó péye ó sì bá ìgbà mu nínú ìwé tí wọ́n kọ ṣọwọ́ sí náà sí Ishaku èyí tí olórí fún ẹgbẹ́ náà oníṣègùn òyìnbó Ahmed Uba àti akọ̀wé oníṣègùn òyìnbó Sábò Rìmádé buwọ́lù jẹ́ kó di mímọ̀ wípé kí kí gómìnà ìṣàkó kó dìde kó sì fi òpin sí àwọn ewu tí àwọn oníṣègùn ìbò ń fi ojú winá ní ilé ìwòsàn ìjọba tó wà ní Jalingo ó ní ojoojúmọ́ ni àwọn oníṣègùn òyìnbó nílé ìwòsàn yìí ni wọ́n fi ojú wéwu kí ìjọba ìpínlẹ̀ Taraba kó tètè díje gìrì sí ọ̀rọ̀ náà ìwé ìròyìn punch ló kọ ròyìn yìí. bámi mú ìwé ìròyìn punch ìròyìn ṣìlú tẹ síbẹ̀ àkọlé kan tó rèé ẹ̀ka ètò ẹ̀kọ́ ni mo wà níbi tí mo ti rí i tó sọ wípé àgbáríjọpọ̀ àwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ girama bẹnu àtẹ́lu bí wọ́n ṣe ń jí àwọn akẹ́kọ̀ọ́ gbé o láwọn ilé ẹ̀kọ́ gbogbo òun làkọ́lé ìròyìn yẹn wọ́n ní àgbáríjọpọ̀ àwọn lọ́gàálọ́gàá láwọn ilé ẹ̀kọ́ girama lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn all nigeria confederation of principals of secondary school ancops lọ́jọ́rú àná òun ni wọ́n máa ti bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ tó gàgàrà eléyìí tó ń ṣe lemọ́lemọ́lá lásìkò yìí ìyẹn bí wọ́n ṣe ń jí àwọn akẹ́kọ̀ọ́ gbé látọ̀dọ̀ àwọn agbésùmọ̀mí àtàwọn ajínigbé béèrè owó bí wọ́n ṣe ń kó wọn lórílẹ̀ nàìjíríà pẹ̀lú àlàyé pé ìsọ̀rí àwọ̀ èèyàn tí wọ́n bá wà nídìí ìṣẹ̀lẹ̀ burúkú yìí ìbínú ọlọ́run ó mà ní wọ́n ń kọ̀wé sí olórí ẹgbẹ́ ancops náà ìyẹn àgbáríjọpọ̀ àwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ girama lórílẹ̀ nàìjíríà ọ̀gbẹ́ni ansel izuagi òun ló sọ eléyìí lásìkò tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ ìyẹn olú ilé ẹgbẹ́ wọn tó wà nílùú àbújá ìṣúàgè ó jẹ́ kó di mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń jí àwọn akẹ́kọ̀ọ́ gbé yìí òun ló jẹ́ wípé awo kájùlù fáwọn ọ̀gágba ilé ẹ̀kọ́ ti ń bẹ́ńbẹ̀ kò sí kárúfín àti agbára tó nígbà tí ò sẹ́ni tí yóò ràn wọ́n lọ́wọ́ àwọn nìkan ṣo wọn lè nìkan ragàbó gbogbo àwọn akẹ́kọ̀ọ́ eléyìí ti ń bẹ lábẹ́ ìṣàkóso wọn ó wá máa jẹ́ kó dìímọ̀ pé báwo lẹ́nìkan kàn ṣe máa jí lọ́sọ̀kan òru kan tó sì máa wá wò pé iṣẹ́ ìríjú tóun mú ní ìbàdà gẹ́gẹ́ bí ọ̀nà ìpa owó wọlé òun ni láti máa kó àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n yẹ̀ tí wọ́n rò àwọn ọmọdé tí wọ́n mọ̀kànmọ̀kàn láti máa kó wọn sáhàmọ́ lójú ọ̀nà àti máa wá béèrè owó lọ́wọ́ àwọn tó ní wọ́n ẹ rí i pé ìsọ̀rí àwọn èèyàn tí wọ́n bá ń ṣe léyìí ẹni tí ò lè pò lójú òun ló yẹ ká pẹ̀rú ẹni bẹ́ẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bí ìbínú olúwa bá sì dé irú ẹni bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó olúwa ó má dáríjì ó wàá jẹ́ kó di mímọ̀ ìpè ó ṣe ní láàánú ẹgbẹ́ ancops gan àwa gan kọminú sí i ṣùgbọ́n kí la ṣe nígbà tí ò sí ààbò tó péye tó ẹ̀rí pé àwa gan inú inú fu àyàfu òun la torí àwa gan a kì í lè fẹ̀dọ̀ sórí òróró ń gbà míì torí náà la ṣe wá ń ké sí ìjọba wọ́n ti ń ṣe o ṣùgbọ́n kí wọ́n túbọ̀ bá wa falẹ̀ mọ́ lójú ọ̀nà àti rí dájú pé ètò ààbò tó rinlẹ̀ dodo ó wà láwọn ilé ẹ̀kọ́ gbogbo nínú ọ̀rọ̀ tirẹ̀ ààrẹ tẹ́lẹ̀ rí fún ẹgbẹ́ ancops náà tó tún jẹ́ aṣòfin àgbà Ibrahim Shekarau eléyìí tó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí àlejò pàtàkì níbi ètò náà ó ké sí àwọn tọ́rọ̀ kàn lẹ́ka ètò ẹ̀kọ́ àti àwọn ìgbìmọ̀ ìṣàkóso wípé ẹ jọ̀wọ́ o nínú àbá ètò ìṣúná ẹ jẹ́ kí owó tùlùtùlù kó máa wà nínú owó tẹ̀yìn àsọ̀tọ̀ ṣẹ́ka ètò ẹ̀kọ́ ẹ túbọ̀ bá wa gbọ́nwọ́ sí i lójú ọ̀nà àti jẹ́ kí ààbò tó péye kó lè wà láwọn ilé ẹ̀kọ́ gbogbo ìwé ìròyìn punch tó jáde lónìí ọjọ́bọ̀ níbẹ̀ lẹ̀kúnrẹ́rẹ́ wà. ìdí tí a fi tako dídúnàdúnrà àti sísan owó ìgbàsílẹ̀ fún àwọn jàǹdùkú ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe ka ìròyìn náà nínú ìwé ìròyìn nation ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti ṣàlàyé díẹ̀ tí àwọn òfin faramọ́ àbá láti máa dúnàdúrà pẹ̀lú àwọn jàǹdùkú àti láti máa san owó ìgbàsílẹ̀ láti máa fi gba àwọn ajínigbé èyí tó bá wà ní àkàtà wọn wọ́n ní nípa sísan owó ìgbàsílẹ̀ àti dídúnàdúrà pẹ̀lú àwọn jàǹdùkú bí ìgbà tí èèyàn ń wọ̀ wọ́n lágbára láti tẹ̀síwájú láti máa hu ìwà náà ni ṣé ẹnu ọlọ́rọ̀ láti ń gbọ́ pọ̀n alákòóso fún iléeṣẹ́ ètò ẹ̀kọ́ nílẹ̀ wa olóyè chukwu emeka iwájúbà ló ṣe àlàyé ọ̀rọ̀ yìí fún àwọn oníròyìn nílé ìjọba tó wà ní àbújá lánàá lópin ìpàdé orí ẹ̀rọ ayélujára ti ṣe ìpàdé ìgbìmọ̀ ìṣàkóso orílẹ̀-èdè yìí tí wọ́n ṣe ní ilé ìjọba tó wà nílùú àbújá alákòóso náà ló ṣe àlàyé lákòókò tí àwọn oníròyìn fi ìbéèrè wá ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ o lórí ti àwọn akẹ́kọ̀ọ́ tó wà nínú ìkẹkùn àwọn ajínigbé wípé báwo ni wọn yóò ṣe padà lọ darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn. olóyè Chukwuemeka wá ṣe àlàyé wípé ìjọba àpapọ̀ ni ó ń gbé ìgbésẹ̀ láti rí i pé ó gba àwọn tó wà ní ìkẹkùn àwọn ajínigbé yìí láì jẹ́ pé wọ́n fi ara pa ó ní gbogbo ọ̀nà tí ìjọba mọ̀ yàtọ̀ sí pé à ń fúnni lówó ká tó gbani sílẹ̀ ni ìjọba ń lò láti rí pé ó gba àwọn akẹ́kọ̀ọ́ yìí sílẹ̀ lọ́wọ́ àwọn tó jí wọn kó láàrin ọgbà ilé ẹ̀kọ́ wọn ìwé ìròyìn nation ló sì kọ ìròyìn náà. ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹgbẹ́lẹ́ yẹ̀ wò. Yeah. ẹ̀yin olólùfẹ́ Fresh FM Nàìjíríà ẹ̀yin gangan ní pàtàkì ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa lóòrèkóòrè láti wá máa gbádùn wa síwájú sí i ní gbogbo ibi tẹ́ ẹ bá ti wà ẹ kọjá lọ sí Google Play Store láti ṣàwárí àtẹ Fresh FM player kẹ̀sì gbà sórí fóònù yín lọ́fẹ̀ẹ́ ló bá tán ìjẹmùkẹ́ ló kù kẹ́ máa tẹ́tí sí Fresh FM Ìbàdàn Fresh FM Abẹ́òkúta àti Fresh FM Adó-Èkìtì lórí àtẹ kan ṣoṣo gbogbo ń tẹ́ fẹ́ gbọ́ lójú kan ló wà àwọn ètò àgbọ́dúnú orin àdídùn àṣà ìṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé àti kọjá lọ sí google play store kó o sì gba fresh fm player sórí fóònù rẹ lọ́fẹ̀ẹ́. o ti mẹ́nu bẹ̀nu èyíkéyìí ìkànnì fresh fm tó bá wù ọ́ lọ́mọ tẹ́tí sí lórí àtẹ fresh fm player. ìyẹ̀wò báyìí kó o sì gbé wa sórí òṣùwọ̀n àwa fún ọyípo ọjọ́. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ìròyìn tá a fi ń tẹ̀síwájú òun ló wà ń bẹ̀ lábẹ́ àkórí tó sọ wípé fífi òfin de ojú òpó twitter ti jẹ́ kí àwọn ọmọ nàìjíríà ó pàdánù owó tó ń lọ bíi àádọ́jọ bílíọ̀nù ó lé mẹ́rìndínláàádọ́rin òun làkọ́lé ìròyìn wọ́n ní ó ṣeé ṣe o kí àwọn olókoòwò kéékèèké àti alábọ̀dé lórílẹ̀‐èdè nàìjíríà ti pàdánù owó tó ń lọ bíi àádọ́jọ bílíọ̀nù ó lé mẹ́rìndínláàádọ́ta one fifty point four six billion látìgbà tíjọba àpapọ̀ ti kéde wípé àwọn fòfin de ojú òpó Twitter lórílẹ̀‐èdè yìí bẹ̀rẹ̀ láti ọjọ́ karùn-ún oṣù kẹfà wọ́n ní àlàkalẹ̀ náà ó ní àjọ kan eléyìí tó ń ṣe kò kárí òǹkà tí wọ́n pè ní net block cost tọ́ni àwọn ni wọ́n fi síta o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ní báyìí ó ti ń lọ bí ẹgbẹ̀rún kan wákàtí àti mẹ́rìnléní ẹgbẹ̀rún kan wákàtí àti ọ̀tàléní irinwó ó lé mẹ́rin wákàtí one thousand four hundred and sixty four hours eléyìí ti ṣe ọjọ́ mọ́kànléní ọgọ́ta báyìí sixty one days ìyẹn tí ìfòfin de ojú òpó twitter tó ti wáyé wọ́n sì wá ń jẹ́ kó dìímọ̀ pé àwọn olókoòwò lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti ń pàdánù owó tó ń lọ bíi àádọ́jọ bílíọ̀nù ó lé díẹ̀ àjọ netblock cause of shutdown tools náà òun ló jẹ́ kó ti mọ̀ pé fífi òfin dè náà ó mà ní ipa burúkú tó ń kó lórí ètò ọrọ̀ ajé ilẹ̀ nàìjíríà ìkàn síra ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá jẹ́ kó ti mọ̀ pé bẹ́ẹ̀ ò bá gbàgbé lọ́jọ́ kẹrin oṣù kẹfà níjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti kéde wípé kí ojú òpó twitter kó sì dáwọ́ iṣẹ́ dúró lórílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sì wá ń ké sí àwọn iléeṣẹ́ ìkànsíra ẹni wípé ẹ ṣe ojú òpó náà paná bẹ̀rẹ̀ láti ọjọ́ karùn-ún oṣù kẹfà tó sì jẹ́ wípé ìtọ́ni náà jáde kásagbà látọ̀dọ̀ àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìkànsíra ẹni tí wọ́n sì ṣe ojú òpó twitter tí wọ́n sì pa wọ́n wá ní èyí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi ń gba ọ̀nà àbújá kan t tí wọ́n pè ní VPN ìyẹn ọ̀nà àbújá yẹn òun ló jẹ́ pé àwọn èèyàn tí wọ́n bá ti fẹ́ ṣe ó ti ní bọ́ wọ́n ṣe ń ṣe tó jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà á ti ṣe ń jí kinní yẹn síbẹ̀ gbà ibi tẹ́mi ti ń ṣáàtì lójú òpó Twitter báyìí Poland òun ni mo wà England ni mo ti ń ṣáàtì báyìí wọ́n wá jẹ́ kó di mọ̀ pé àjọ náà tí wọ́n pè ní ExpressVPN ó ní láti oṣù kẹfà òun la mà ti ń tọpinpin láti rí i pé àwọn oníbàárà tí wọ́n ń ṣe àmúlò ọ̀nà àbújá tiwa wọ́n mà pọ̀ kódà wọ́n tún lé ní ìdá igba ó ní wọ́n fi lé o tó sì jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ní wọ́n nígbà tá a ṣọ̀rí kí ni wí iṣẹ́ ìwádìí látàrí pé orílẹ̀-èdè nàìjíríà wọ́n sì ṣe ojú òpó náà pa lórílẹ̀-èdè nàìjíríà wọ́n wá jẹ́ kó di mọ̀ pé eléyìí náà nígbà tí wọ́n wá ń fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àwọn olókoòwò kéékèèké àti alábọ́dé wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ìṣísẹ́pa yìí kì í ṣe ohun tó dáa kì í ṣe ohun tó jẹ́ kí okòòwò wọn kó gbèrú sí i wọ́n ní ó ń jẹ́ kí iná okòòwò àti ọrọ̀ ajé wọn kó máa ju àjò rẹ̀yìn ìdí rèé tí àwọn kan tó jẹ́ pé bóyá ojú òpó Twitter yìí ó ń kó ipa tó láàmìlaka nínú ètò ìpawówọlé wọn òun lọ́ fi wá nẹ́wò ẹ jẹ́ ká gbọ́nà Àbújá ká máa lọ fi ṣe wọ́n wá ké síjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wípé ní kété tí gbogbo ètò gbogbo eléyìí tẹ̀ ń gbé kalẹ̀ bó bá ti mọ́yán lórí dáadáa tójú sánmọ̀ tó ti mọ́lẹ̀ rokoṣo ẹ bá wa kásẹ̀ kúrò lórí òfin dè pinpin eléyìí tẹ́ fi dé o torí pé ṣáájú àkókò yìí òun níjọba àpapọ̀ náà ni wọ́n ti ṣe àwárí tí wọ́n kẹ́fìn ẹ̀ wípé ojú òpó twitter wọ́n ń gbé àwọn nǹkan kan jáde síbẹ̀ eléyìí tó ń tàbùkù orílẹ̀-èdè nàìjíríà onílùú òsì ní í fẹ́ kutu ìwé ìròyìn pọ́n náà tó jáde láàárọ̀ níbẹ̀ ló wà. nínú ìwé ìròyìn punch kan náà láti rí ìròyìn kan èyí tó ní í ṣe pẹ̀lú ti àjàkálẹ̀ àrùn àkóràn covid-19 níbi tí a ti kà á wípé àjàkálẹ̀ àrùn àkóràn aláìnítìjú tó kọ̀ tí ò lọ ló tuntun ń gbéra sọ ní ló ti tún gbéra sọ báyìí láàrin oṣù kan sí àsìkò yìí tó sì jẹ́ pé ó lé ní mílíọ̀nù èèyàn mẹ́rin èyí tí àkọọ́lẹ̀ ti sọ pé wọ́n ti lùgbàdì àjàkálẹ̀ àrùn àkóràn láàrin ọ̀sẹ̀ kan sí àsìkò yìí àjọ elétò ìlera lágbàáyé ló sọ èyí di mímọ̀ gẹ́gẹ́ bí àlàyé tí àjọ elétò ìlera lágbàáyé tí ó tún ṣe síwájú lórí ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn àkóràn covid-19 yìí ó ní àjàkálẹ̀ àrùn yìí ní orúgọ́gọ́ sí nílẹ̀ áfíríkà amẹ́ríkà europe ní ìlà oòrùn gúúsù asia bẹ́ẹ̀ ni ó sì ń lé sí lójoojúmọ́ oníyàtọ̀ sí apá ibì kan ní ilẹ̀ Amẹ́ríkà èyí tó ti wálẹ̀ ní ìdá mọ́kàndínlọ́gbọ̀n ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ òun náà ni mo ti rí àkórí kan tó sọ wípé ṣé ibi tí àbùkù bá ti kan fákọ̀yà ẹ̀kú àmójúbà ẹbọra ń bẹ wọ́n ní àwọn gómìnà tí wọ́n dìbò yàn lábẹ́ àti bàbá ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ni wọ́n máa ti bẹ̀rẹ̀ sí ní balẹ̀ gùdẹ̀ sílùú àbújá lọ́kọ̀ọ̀kan èjèèjì fún ìpàdé àpérò lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú náà ìpàdé náà tí wọ́n sọ pé yóò wáyé lónìí gangan tí ṣe ọjọ́bọ̀ òun ni wọ́n gbé kalẹ̀ lójú ọ̀nà àti wá ojútùú sí ìpèníjà tí ìdájọ́ kan tó jáde nílé ẹjọ́ gíga tó ga jùlọ nílẹ̀ wa ìdájọ́ náà tó jáde nípa ti ètò ìdìbò gómìnà tó wáyé nípínlẹ̀ Ondo àwọn ìpèníjà tí ìdájọ́ náà tó dá sílẹ̀ àwọn èèkàn ikọ̀ kọrinkọrin nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún òun ni wọ́n ti ń sọ pé lára àwọn ìpèníjà tí ìdájọ́ náà mú wa òun ni pé ìdájọ́ ọ̀hún òun ló ń béèrè wípé èéṣe tó fi máa jẹ́ gómìnà tó wà lórí àpèrè gangan ìyẹn gómìnà ìpínlẹ̀ Yobe Mai Mala Buni ó ṣe máa tún jẹ́ ó ṣe máa tún jẹ́ pé òun lẹ tún lò gẹ́gẹ́ bí adelé alága àbí gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ afúnṣọ́ nínú ẹgbẹ́ òṣèlú náà àwọn gómìnà kan tí wọ́n wá ń sọ̀rọ̀ wọ́n jẹ́ kó dimọ̀ pé ìpàdé tá a fẹ́ ṣe yìí òun la fẹ́ fi bá yàrá ọ̀rọ̀ jábì kan kódà káwọn ọmọ ìgbìmọ̀ afúnṣọ́ bí wọ́n bá máa fipò wọn sílẹ̀ bí wọ́n bá máa kúrò lórí oyè kí wọ́n ra lọ lóníwọ́rọ́wọ́ pẹ̀lú iyì pẹ̀lú ẹ̀yẹ ló ní gbẹdẹmukẹ kí wọ́n bá máa rí bíi pé bóyá a lò wọ́n gẹ́gẹ́ bí omi ìṣanwọ́ àbí wọ́n lò wọ́n nílò omi òjò wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé àwọn gómìnà àtàwọn ọmọ ìgbìmọ̀ ìṣàkóso àpapọ̀ ẹgbẹ́ òṣèlú náà wọn ì tí ì fẹnu kò lórí ibi tí wọ́n fẹ́ bá yàrá ọ̀rọ̀ já ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n jẹ́ ìkan ìkan nínú ẹgbẹ́ òṣèlú náà òun ni wọ́n jẹ́ onímọ̀ nípa òfin tí wọ́n sì ti ń sọ̀rọ̀ wọn ní ẹnìkan tó jẹ́ ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC ló bá wọn àwọn akọ̀wé ìròyìn punch ló bá wọn sọ̀rọ̀ wípé bẹ́ẹ̀ ò bá mọ̀ àwa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn amòfin àgbà lórílẹ̀‐èdè nàìjíríà á níwọ̀n nínú ẹgbẹ́ wa bẹ́ẹ̀ ò bá mọ̀ lára wọn ni alákòóso níléeṣẹ́ tó wà fọ́rọ̀ òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ festus keyamo amòfin àgbà nílẹ̀ nàìjíríà ni òun náà wàá sọ wípé ìgbésẹ̀ tá a fẹ́ wá gbé báyìí a fẹ́ fi wá ojútùú sí àwọn ìpèníjà tó wà nínú ẹgbẹ́ wa wọn ní ẹlòmíì náà tó tún wà ńbẹ̀ tó tún jẹ́ amòfin àgbà òun wa tóun náà tó tún sọ̀rọ̀ wọn ní bákan náà ẹnìkan tó tún jẹ́ níyì akíntọ́lá tó jẹ́ olórí àwọn ikọ̀ agbẹjọ́rò fún ti ètò ìdìbò gómìnà tí wọ́n gbé lọ tọ́gbọ́rọ̀ ẹ̀ lọ́lé ẹjọ́ ní ìpínlẹ̀ Ondo ó ní òun náà aṣàjẹmàṣẹ́ lẹ́ka ìmọ̀ òfin ni wọ́n wá jẹ́ kó di mímọ̀ pé títí di ọjọ́rú àná lára àwọn gómìnà tí wọ́n ti bá lẹ́gùdẹ̀ sí Àbújá fún ìpàdé náà òun ni Abdullahi Ganduje tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kano Abubakar Badaru tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Jigawa Sanni Bello tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Niger Rotimi Akeredolu amòfin àgbà lórílẹ̀ nàìjíríà tó jẹ́ gómìnà ìpínlẹ̀ ondo Mai malabuni Buni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Yobe àti Abubakar Bagudu tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kebbi wọ́n wá jẹ́ kó dìmọ̀ pé gbogbo ìgbésẹ̀ láti ké sí ọ̀gá àgbà pátá fún àwọn gómìnà tó wà lábẹ́ àti bàbá ẹgbẹ́ òṣèlú APC dókítà Saliu Lukman wọ́n ní gbogbo akitiyan láti pè wípé kí lójú òwòye yín sí gbogbo nǹkan tá à ń gbọ́ yìí wọ́n ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ojú òpó rẹ̀ kò tí ì já gèrè títí di aago bá wá ṣe ń lọ àti bó bá ṣe wà sí yóò máa dé ṣé tí ìgbọ́ wa ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni mo ti rí i. nínú ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ ni ọ̀pọ̀ ti sún ìròyìn tí ọ̀pọ̀ sún yìí èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú àwọn ẹgbẹ́ òṣèlú méjèèjì tó gbajúmọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti ẹgbẹ́ òṣèlú alátakò tó dúró gidigba ìyẹn ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp ló jẹ́ pé ètò òṣèlú ti ìdìbò gbogbogbò ti ọdún 2023 túbọ̀ ń kí ọ̀pá bọ ojú egbò èdè àìyedè tó wà láàrin ẹgbẹ́ òṣèlú méjèèjì gẹ́gẹ́ bí ìwé ìròyìn Nigerian Tribune ṣe jábọ̀ ìròyìn náà lónìí ó ní wàhálà tó wà nínú ẹgbẹ́ òṣèlú méjèèjì ló túbọ̀ ń fẹjú kẹ̀kẹ́ kẹsí báyìí látàrí àwọn àgbà òṣèlú kan tó wà láàrin ẹgbẹ́ òṣèlú méjèèjì tí àwọn náà ń wá ọ̀nà tí sọ́mọ́tì yóò fi dunlẹ̀ lọ́rọ̀ wọn nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2023 gẹ́gẹ́ bí a ṣe ka ìròyìn náà síwájú sí ìjà èmi ni ọ̀gá ẹ̀ àgbà ni mo jẹ́ sí ẹ ló ń wáyé nínú ẹgbẹ́ òṣèlú méjèèjì láàrin àwọn gómìnà tó wà lórí àlééfà àti àwọn gómìnà tó ti kú nípò àwọn alákòóso tẹ́lẹ̀ rí àti àwọn alákòóso tó ń bẹ nípò lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àwọn olóṣèlú kan tí wọ́n ní èròǹgbà wípé tó ipò aláṣẹ orílẹ̀-èdè yìí ó lè bọ́ sí àwọn lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú méjèèjì yìí ìyẹn ẹgbẹ́ òṣèlú APC àti PDP ló jẹ́ pé àwọn gómìnà kan nínú àwọn ẹgbẹ́ òṣèlú méjèèjì yìí ló jẹ́ pé ọdún kẹjọ èyí tí wọ́n wà nípò rèé tí wọ́n sì ń wá ọ̀nà bí wọ́n ṣe máa kó mbẹ̀ lọ di aláṣẹ àbí kán di igbákejì aláṣẹ àwọn èròǹgbà oníkálukú yìí ti ń ṣe èròǹgbà anìkànjọpọ́n òun ló túbọ̀ ń dá wàhálà lẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú apc àti ẹgbẹ́ òṣèlú pdp ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn nigerian tribune. ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta bá a ṣe ń tẹ̀síwájú àkọlé kan rèé ń bẹ̀ tó sọ wípé báwo èèyàn ṣe ń rọ́ kẹ̀tíkẹ̀tí fi ipò sílẹ̀ dixie wí àwíjàre lórí secondus ó wá pè fún ìpàdé alábàádì ti ìgbìmọ̀ ìṣàkóso àpapọ̀ ti ẹgbẹ́ òṣèlú náà wọ́n ní gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Bayelsa tó tún jẹ́ aṣòfin àgbà tó ń ṣojú ẹkùn ìwọ̀ Bayelsa Seriake Dixon òun ló mà ti wí àwíjàre lórí ọ̀rọ̀ alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP Uche Secondus pẹ̀lú nínà kàlébù wípé àwọn ẹgbẹ́ alátakò àwọn ni wọ́n máa ń ṣe ìkọlù o sí sí alága ẹgbẹ́ wọn tí wọ́n sì ń fẹ́ dá ipò àbí rògbòrìyẹ̀ sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP nígbà tó wá ń kìlọ̀ wípé a ò lè fàyè gbà o kí wọ́n fi ẹgbẹ́ wa sọ́wọ́ ìgbìmọ̀ afúnṣọ́ ó wá pè fún ìpàdé pàjáwìrì tí ìgbìmọ̀ ìṣèjọba àpapọ̀ ẹgbẹ́ o ti ìgbìmọ̀ ìṣàkóso àpapọ̀ ti ẹgbẹ́ òṣèlú náà Dixon òun ló pe ìpè náà nínú àtẹ̀jáde kan tó fi síta lọ́jọ́rú àná lábẹ́ àkórí tó sọ wípé ẹgbẹ́ òṣèlú PDP kò lè lajúlẹ̀ kí wọ́n fi ẹgbẹ́ òṣèlú wọn sọ́wọ́ àwọn ìgbìmọ̀ afúnṣọ́ ó wá jẹ́ kó ti mọ̀ pé bẹ́ẹ̀ ò bá mọ̀ o àwọn méje nínú ọmọ ìgbìmọ̀ ìṣèjọba àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP òun ni wọ́n máa ti kọ̀wé fi ojúṣe wọn sílẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun lára wọn òun ni igbákejì akọ̀wé ìpolongo àpapọ̀ ẹgbẹ́ náà dìran ọ̀dẹ́yẹmí igbákejì olùdámọ̀ràn lẹ́ka ti ìmọ̀ òfin ahmed liman igbákejì olórí àwọn obìnrin umaru adizat igbákejì olùyẹ̀wò owó níbẹ̀ divine arong igbákejì akọ̀wé ètò hasan yakubu igbákejì akọ̀wé owó ìrònà alphonsus àti àwọn míì ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ló wà. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti lè ṣe fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà. ìmọ́tótó ní borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ́ ṣe borí ooru àyíká tó jíire ní ṣàtọ́kùn fàlàáfíà ẹ jẹ́ ká tọ́jú ilé ká tọ́jú ara wa ká sì tún tọ́jú àyíká wa pẹ̀lú káàrùn àtàìsàn ó lè bá a jìnnà sí wa Fresh FM ló ní ìmọ́tótó ṣe pàtàkì. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in real time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. padà mọ́ínmọ́ín àtẹ̀kọ́ gbóná eléyìí tá a fi ń ṣọ̀run àjìjà láàárọ̀ yìí ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta. mọ́ínmọ́ín àtẹ̀kọ́ tó sọ yẹn bí ẹni bá béèrè mọ́ínmọ́ín àtẹ̀kọ́ lọ́yẹ̀ má má tẹ́wọ́ o ó rò pé wọ́n ti kó mọ́ínmọ́ín àtẹ̀kọ́ wọ studio fún wa ni ọmọ pé bí ṣúgà rẹ̀ bá ti lò wàhálà ni. ìròyìn tí a fi ń tẹ̀síwájú. Si lórí àgbéyẹ̀wò àwọn ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa òun ni a bá pàdé nínú ìwé ìròyìn nation níbi tí a ti kà á wípé ọ̀gbàrá òjò ìkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun òun ló ti dá ẹ̀mí èèyàn mẹ́ta légbodò lálẹ́ ọjọ́ ìṣẹ́gun tí ọ̀gbàrá òjò yìí tó sì ṣe ọṣẹ́ gidi débi pé owó ọgbà tó wà ní ilé ìjọba ojú òpópónà gbogbo nílùú Òṣogbo tíṣe nílùú ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọ̀gbàrá òjò náà ti gba ojú òpópónà mọ́ àwọn ọlọ́kọ̀ àti ọlọ́kadà lọ́wọ́ tó sì jẹ́ pé àwọn òṣìṣẹ́ adarí ọkọ̀ ni wọ́n ń ṣiṣẹ́ nínú òjò náà láti máa darí ọkọ̀ gba ibòmíì kí ó má bàa sí à ń fi ẹ̀mí àti dúkìá ṣòfò kọjá bó ti mọ lọ ìwé ìròyìn nation ló sì kọ ọ̀rọ̀ yìí náà. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí bẹ́mi náà ṣe ń tẹ̀síwájú níbẹ̀ òun ni mo ti rí àkọlé kan tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé àjọ efcc gba owó kan tí wọ́n jí gbé lọ́wọ́ arábìnrin kan ní ẹ̀bọ̀nyì nígbà tí wọ́n ti ń fojú àwọn afurasí ba ilé ẹjọ́ e wọ́n ní ẹ̀kọ́ mà gbójú mímu wá o ìyẹn ní pé oríṣi arábìnrin kan torúkọ rẹ̀ ń jẹ́ Lillian Anibogi orí mà ṣe lógo gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ àjọ tó ń gbógun ti wa ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú kúmọ́kúmọ́ EFCC bí wọ́n mà ti ṣe ṣèrànwọ́ fún un láti bá a gba owó kan padà eléyìí tó dídí ẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà ìgbà one hundred and ninety one thousand tí wọ́n jí gbé lọ mọ́ lọ́wọ́ ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé láti pa nípasẹ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti káàdì pélébé àwọ́wọ́ atm káàdì níbẹ̀ ó ní wọ́n gbà láti fi lu arábìnrin àníbògù ní jìbìtì nígbà tí wọ́n yọ̀bọ̀ sí i nínú ọkọ̀ akérò kan tó wà ní ẹ̀bọ̀yìn wọ́n ní bí wọ́n ṣe yọ̀bọ̀ sí i ó ní wọ́n sọ wípé ó yá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ dà mú jáde nígbà tí wọ́n sì tì lọ sọ́gbọ̀ọ̀gbọ̀n láti gba atm káàdì lọ́wọ́ ẹ̀ kó tó di pé wọ́n sáré lọ síbì kan tí pos wà kí wọ́n tó sáré gbowó náà eléyìí tó jẹun ẹgbẹ̀rún lọ́nà igba ó dín díẹ̀ one hundred and ninety one thousand òun ni wọ́n gbà lọ ṣùgbọ́n lẹ́lẹ́yẹ ò sọ́kà àjọ eléyìí tó ń gbógun ti wa ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú kúmọkùmọ EFCC òun ló jẹ́ kó dìmọ̀ ìpè ní kété tí ọ̀rọ̀ náà tó ta sí àwọn létí àwọn bá bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ wípé ó yá ibo ni wọ́n ti lo ATM káàdì láti fi gba owó náà wọ́n ní wọ́n wá gan ni wọ́n ṣàwárí ẹ̀ wípé àwọn kan tí wọn ni ó bá gbórúkọ ẹni náà wá pé ọ̀dọ̀ lágbájá báyìí agbègbè báyìí òun ni wọ́n ti gba owó náà wọ́n bá sáré mú yẹn wọ́n bá pò ó lọ́ fún yọ̀yọ̀ ìyẹn lórúkọ rẹ̀ ń jẹ́ ìyẹn ni wọ́n wá mú lẹ́lẹ́yọ̀ sọ́kà nígbà tí wọ́n fa gbùrù gbùrù fa igbó ọwọ́ ṣàtìntú àwọn afurasí lára àwọn afurasí tọ́wọ́ tó náà ó ní Victor Adogu Onuoha Emeka àti Amadi Anthony àwọn mẹ́tẹ̀ẹ̀ta báyìí ó ní wọ́n ti gbé lọ síwájú òǹdájọ́ FOG Ògúnbànjọ tilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Enugu lórí ẹ̀sùn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tó dá lé lórí jíjalè àti fífi ọ̀nà ìbùrúgbowó ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ló wà nínú ìwé ìròyìn pen pushing níbẹ̀ láti ka ìròyìn yìí wípé ọ̀gá ọlọ́pàá Abba Kyari tí wọ́n fi òfin dè látàrí ìjẹ́jọ́ èyí tí ó ń jẹ́ níwájú ìgbìmọ̀ tiléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa gbé kalẹ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé ó ní àjọṣepọ̀ pẹ̀lú Rahman Abbas tí gbogbo èèyàn mọ̀ sí Hot Poppy ni ó ti lọ yọ ojú òpó ló ti lọ yọ ọ̀rọ̀ kan tó gbé sójú òpó Facebook ẹ̀ kúò níbi tí ó ti ń ṣe àlàyé àjọṣepọ̀ tó wà láàrin òun àti gbajúmọ̀ oníjìbìtì ni ìwé ìròyìn pen pushing jẹ́ kó di mímọ̀ wípé lọ́jọ́ ìṣẹ́gun ni wọ́n kíyèsí wípé lójú òpó Facebook èyí tó jẹ́ ti Abba Kyari ló ti kọ́kọ́ ń dọ́gbọ́n sí àwọn ọ̀rọ̀ tó ti fi síbẹ̀ tẹ́lẹ̀ èyí tó fi sọ wípé òun ni òun fi òun lòun so aránṣọ òun pẹ̀lú hush pop papọ̀ àti ó tún dọ́gbọ́n láti yí ọ̀rọ̀ rẹ̀ padà níbi tí ó ti sọ wípé òun gba ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́ta owó náírà lọ́wọ́ hushpuppi ní báyìí ó tiẹ̀ ti wá gbé gbogbo ọ̀rọ̀ náà kó lójú òpó facebook ẹ̀ ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn punch níbẹ̀ ó ní mo ṣì wá o níbi tí mo ti rí àkọlé kan tó ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn tí wọ́n kọlù wá lẹ́kùn gúúsù Kaduna ọmọ àgbórí afárá táwọn ológun dúró gbágbáágbá sí kọjá ẹgbẹ́ kan tí wọ́n pè ní Sokapu òun ló nàka àlébù ẹgbẹ́ kan tó kún fún fọ́fọ́ fún àwọn olùgbé ẹkùn gúúsù ìpínlẹ̀ Kaduna òun ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé èèyàn wọn tó lọ bí ogún gbàkó òun ni wọ́n máa ti gbẹ̀mí rẹ̀ tó fi mọ́ arábìnrin kan tó di wọ́dìsẹ̀ sínú òun ni wọ́n máa ṣekú pa lálẹ́ ọjọ́ kan ṣoṣo nígbà tí wọ́n ṣe ìkọlù bú sí abúlé bíi mẹ́rin eléyìí tó wà níjọba ìbílẹ̀ Kauru ìpínlẹ̀ Kaduna wọ́n ní lára àwọn abúlé bíi mẹ́rin tí wọ́n gbọ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ tí wọ́n ti lọ ṣe ìkọlù burúkú ọwọ́ wọn sí òun ni agbègbè kan tí wọ́n pè ní Ugwan Magali Kigam Kisiko àti Kikoba níjọba agbègbè ìjọba ìbílẹ̀ onídàgbàsókè Kauru ẹgbẹ́ náà eléyìí tó jẹ́ àtíbàbà fún àgbáríjọpọ̀ àwọn olùgbẹ́kùn gúúsù Kaduna òun ni wọ́n nàka àlébù sí wípé báwo ló ṣe máa ṣẹlẹ̀ tí àwọn tí wọ́n ń kọlù wá tí wọ́n ń kọjá lórí afárá tó jẹ́ pé àwọn ológun ni wọ́n dúró gbágbágbá síbẹ̀ báwo ló ṣe wá ń ṣẹlẹ̀ tí wọ́n sì wá ń kọlù agbègbè wa àtàwọn abúlé eléyìí tó múlé tì wá agbẹnusọ ẹgbẹ́ sokapu náà torúkọ rẹ̀ ń jẹ́ Luka Biniyat òun ló sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta nílùú Kaduna lọ́jọ́rú àná òwò àtẹ̀kò di mímọ̀ pé ni wọ́n mà jó tí wọ́n sì bá oko jẹ́ ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ló wà. nínú ìwé ìròyìn nigerian tribune láti bá ìròyìn yìí pàdé níbi tí onídàájọ́ ládìran akíntọ́lá ti ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ ọ̀yọ́ tó wà ní ring road nílùú ìbàdàn tí sọlúlu ìpínlẹ̀ ọ̀yọ́ ti pàṣẹ fún àṣọ elétò ààbò dss àti amòfin àgbà lórílẹ̀‐èdè yìí wípé pẹ́rẹ́ wọn ò gbọ́dọ̀ fi ọwọ́ ṣùkún mú olóyè sunday adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Ìgbòho wọn ò gbọ́dọ̀ halẹ̀ mọ́ kódà wọn ò gbọ́dọ̀ gbé ẹsẹ̀ lé àpò ìsùnwọ̀n èyí tó fi ń kówó pamọ́ sí nílé ìfowópamọ́ ìròyìn ẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ èyí tó kó wà nínú ìwé ìròyìn Nigerian Tribune. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí lórí ìkọlù sí ẹgbẹ́ Afẹ́nifẹ́re ẹ má tún ṣokùnfà ogun abẹ́lé mìíràn àgbáríjọpọ̀ àwọn tí wọ́n wà ní ẹkùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà òun ni wọ́n ké gbàjarè bẹ́ẹ̀ wọ́n ní ẹgbẹ́ kan lẹ́kùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n pè ní the southern nigeria frontier lọ́jọ́rú àná òun ló ti jẹ́ kó di mímọ̀ wípé òun yóò gbéná wojú olúmọ̀kò àwọn ẹgbẹ́ ilé yìí ti ń bẹ lẹ́kùn àríwá ilẹ̀ wa tí wọ́n pè ní coalition of northern groups ìyẹn bí ìṣàkóso ìjọba àpapọ̀ tó wà lórí àléfà báyìí kò bá tètè gbé ìgbésẹ̀ lóní kíákíá láti ti ọwọ́ àwọn ẹgbẹ́ náà láti tì í baṣọ àtàwọn ọmọ ọmọ ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ àwọn èèyàn lẹ́kùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà náà ó ní wọ́n sọ eléyìí nígbà tí wọ́n ń fi èsì sí àtẹ̀jáde àti ọ̀rọ̀ kan tí wọ́n sọ pé ó jáde nígboro ẹnu àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ lẹ́kùn àríwá orílẹ̀-èdè nàìjíríà níbi tí wọ́n ti ń pè wípé ẹ tètè yá fòfin de ẹgbẹ́ afẹ́nifẹ́re ẹ fojú wọn winá ilé ẹjọ́ kẹ́sì kéde wọn gẹ́gẹ́ bí agbésùmọ̀mí tí wọ́n ń ké síjọba àpapọ̀ bẹ́ẹ̀ wọ́n wá ṣàpèjúwe eléyìí gẹ́gẹ́ bí dúk dúnkòkò mọ́ ètò ààbò àti ẹ̀tọ́ mọ́nìyàn agbẹnusọ ẹgbẹ́ àwọn arẹ́kùn gúúsù lórílẹ̀‐èdè nàìjíríà olúfẹ́mi lọ́nsìn nínú àtẹ̀jáde kan eléyìí tó pè ní eléyìí tó fi síta lórúkọ ẹgbẹ́ afẹ́nifẹ́re ló jẹ́ kó di mímọ̀ wípé àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ náà eléyìí ti ń bẹ lẹ́kùn àríwá ilẹ̀ wa àwọn gọ́ńdúnkòkò mọ́ ààbò orílẹ̀-èdè nàìjíríà ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ níbẹ̀ ló wà. òun ni a ó dẹ̀ fi káàdì ètò tòní ẹ jẹ́ kí a wo àwọn kọ́mẹ̀ntì tí wọ́n ti fi ṣọwọ́ sójú òpó ti Facebook lójú òpó Facebook àgbákin adédàmọ́lá adéwòye mo kí ọ̀gbẹ́ni jíjìjì àti èèyàn mi ẹni ọ̀wọ̀ adífálà Fresh FM ẹ̀kú ètò adúpẹ́ pé ilé ẹjọ́ ti ní kí wọ́n má dààmú Ìgbòho bákan náà lójú òpó ti Facebook ẹlẹ́mìdé bólú àwọn náà wọ́n gbóríyìn fún ìdájọ́ ilé ẹjọ́ èyí tó sọ pé kí wọ́n fi Ìgbòho lọ́rùn sílẹ̀ ẹnjìníà Samuel láti àlárè ẹkú ojúmọ́ àsìkò òjò yìí á bá wa lára mu ẹ jọ̀wọ́ owó tí wọ́n gbà láti gba onídùúró àwọn ọmọ iṣẹ́ Sunday Ìgbòho ta ló fẹ́ na ah, <laughs> no bí wọ́n ṣe máa ń gbowó nílé ẹjọ́ tí wọ́n máa fẹ́ gbóni dúró nìyẹn torí pé kó dàbí ẹ mọ̀ pé wọ́n bá fẹ́ yáwó ní báǹkì náà èèyàn máa fi nǹkan kan dúró. bíi kòlátẹ́rà sakaraya olúbáyọ̀ tanígbọ́lá ojúmọ́ rẹ ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn nígbà méjì yìí máa tún tojú súyàn àbújá la gbọ́ pé ó ti ṣọṣẹ́ tẹ́lẹ̀ ó tún ó rúgbó bọ̀ ó ti dẹ́yìn ẹ̀yin ọlọ́jà bẹ̀rẹ̀ kòdó àti gbogbo wa ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ìbéèrè yẹn oríṣiríṣi kọ́mẹ̀ntì ni ṣùgbọ́n torí pé àkókò sí fún wa láti ka gbogbo ẹ̀ tán adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. òun náà la fẹ́ fi ká díẹ̀ láàárọ̀ yìí ká tó máa lọ ọmọ bàbá tíṣà ó ń lọ ní ìbámu pẹ̀lú ìmọ̀ sáyẹ́ǹsì ni o. ta ló kí nìyẹn. àló ń pákéjì ara ẹ̀ ní ìbámu pẹ̀lú ìmọ̀ sáyẹ́ǹsì. ok ta nìyẹn. babaláwo mm. tó fẹ́ lọ ra máíkróskóòpù <laughs> ó fi ìmọ̀ sáyẹ́ǹsì sojúṣe ni. nǹkan tó ṣe fẹ́ rà ń sìn nìyẹn. fún mi lówó ẹ̀ ẹ ṣó ti gbà pé fẹ́ lọ ra. mo ti ń ṣe lọ́ọ̀ṣìn o. ok ẹ oníkànga o. eba kò lọ́rọ̀ ọgbọ́n ni o. ta ló ní tọ̀hún kí ló àní kò lọ́rọ̀ ọgbọ́n ni. ta lẹni náà. ẹni ń forúkọ olúwa lu jìbìtì. ok tó tó a lọ jí báíbù. ok kò lọ́rọ̀ ọgbọ́n. kò lọ́rọ̀ ọgbọ́n. èmi ni olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọgbẹ́ èdè mo pa kànga mi dórí gbà mí. ajá pàdé láago méjì ọ̀sán lórí ètò àṣírí ìlera pẹ̀lú bàbá tíṣà títí dìgbà náà adéyínká adégbìtẹ́ lórúkọ Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. Everything you put your hand go walk, your name go open doors, Amen. you self go be a boss. Amen. Amen. My people, I salute now. wella. How market? Na better news where I carry come oh. And this better news make sense wella. And I hope say this radio station where you dey listen to now, mm, go carry this better news where I carry come, like Gary we breeze carry, spread and go reach everywhere, so that all man, everybody go benefit. My name na Stephen Williams from Better Life Project now make you put ear for ground now because e no go good make you miss wetin i wan tell you so make i ask you you get your own business because nothing better pass for person to get im own business o Mm, to avoid uh, stories that touch the heart, whether you be government worker, you be youth copper, you be housewife, I be house husband, you be retiree, alias person we don't retire, or whether you be youth we be say every time your own na chance but buy anything for the boys e be like say na your own bad pass o oh. na only you dey do beggy beggy you go school since 1990 imo river wey you finish school na so you carry certificate dey waka waka sotey you don waka pass people wey from wagadugu suffer no dey tire you e get pipo wey be say anywhere dem hear say e put one chop two <laughs> e palm three from five you go go sell your property before you say jack robinson fiam your money don enter voicemail oh yes you dey find wetin motor don jam make you go chop na bible talk am say no food for lazy man so therefore The better way I carry come today, now operation starts your own business. Oh yes, when you hear start your own business, some people here go begin they do them like say, mm, no be people like me they start business. Make you stop amo. Oh. Better life project. Now for people we don't vex with poverty. Sake of say, then don't tire for the level where then day. Oh you both talk say, person we don't reach ground. Hmm e no dey fear to fall o. Our work for Better Life project Now to show you how you fit take start your own business with a small shekeli 50,000. To book appointment with our coach, just text YES alias yes to 091 That is 091 387 53669 we no say make you carry your money come give person o oh. This number wey you go send yes na to tell us say yes poverty don tire you yes i don ready to stop begi begi yes i don ready to start my own business yes i don ready to work and chop money wey i use my own hand hustle The first twenty people wey go send us yes na we go take for this program o mm-hmm. if you dey find shortcut to hammer for this life na god we take beg you o we know they do yahoo yahoo we know they double money we know they do return on investment I beg. our work now to show you how to take start your own business just text yes